bà mí torí owó tó tẹ̀ wà lọ́wọ́ mi ò tó bẹ́ẹ̀ àmọ́ nígbà tí wọ́n ṣàlàyé fún ọ pé tó wà lọ́wọ́ mi ò tó bẹ́ẹ̀ wọ́n sọ pé kí n má wọrí pé àwọn ọba yín ìgbà tó lè máa tún máa padà jáde ó pé kí n má wọrí ọlọ́run á wà pẹ̀lẹ́yìn náà ọlọ́run máa gbọ́wọ́ yín ṣiṣẹ́ ìyanu. báwo wà lára ẹ tó <laughs> pẹ̀lẹ́ má fún mọ́mí ẹ̀ wàhálà mọ́ ṣòtítọ́ kò fọkàn màmá ẹ̀ balẹ̀ hmm? ẹ pẹ̀lẹ́ kú ìtọ́jú ẹ̀ so gbogbo oògùn ìyẹn ló fún agbára ọlọ́lá àfún lálàáfíà ṣe lọ pẹ̀lẹ́ kò sí problem ẹ máa tún yọjú sí wọn níbẹ̀ kò sí wàhálà ìyẹn má wọrí anytime ẹ ìwà ti ìwà ti ní ìdàpẹ́ṣẹ́ yìí ṣe lọ. òyìnbó òyìnbó. Hello. pẹ̀lú tèmi ó jẹ́ mẹ́ta. Mm, ọjà ni ọjà ni ẹgbà ọjà ni màá dá yòókù. àbúrò ó mọ nǹkan tí màá sọ fún ọ màá advice ṣé wípé five hundred tó ń da ẹ ó dà tó bá lè da déédéé tó da bíi three four six months tó wọ bíi one hundred and fifty thousand àá fi yẹ ní three hundred thousand tó bá dá bíi two hundred àá yẹ ní four hundred thousand tó bá dá four hundred thousand àá yẹ ní eight hundred orí pé gbẹ̀mù nìyẹn owó gidi wà á kó lábẹ́ òun lábẹ́ káńtà ìwọ náà dẹni tó ń gba ṣọ́ọ̀bù wà á bẹ̀rẹ̀ sí ní ta àwọn recharge card tó yẹ pé àwọn èèyàn gan máa máa rà lọ́wọ́ ẹ̀ àwọn recharge card yẹn máa máa rà ní bí ó says lẹ́yìn wà á dẹ̀ tún get phone àwọn handset tó yẹ pé wà á tún máa tà ó ti bọ́ sáyé nìyẹn tó bẹ́tà kó máa da déédéé ó lọ́wọ́ adé fún ẹ ṣe. tó yẹ wà tà lágbára ọlọ́run kí o tètè lọ òyìn gan pọ̀ ok ó ṣe ó dà o. ẹ lo àní business center níbí báyìí wọ́n wá fi nọ́mbà yìí pè mí ni. I'm so hello doctor ẹ sir, sà Bímbọ́ ló ń sọ̀rọ̀. báwo ni. Eh, I need emergency bye bye bye. Eh. I'm in need in the hospital. all right all right I'll be there right away ẹ prepare labour room yẹn mo ń bọ̀ sùn. okay sir. Baby, mm -hmm forty five minutes tó fi yẹn. baby i'm so sorry mi ò ní ìdúró oúnjẹ ẹ̀kọ́. kí ló ṣẹlẹ̀. wọ́n ṣe ìpè náà for two thousand. again. baby i have to go for an emergency come on. Ah. ẹnì kan fẹ́ bímọ ní máa dé ìsinmi rẹ̀ pẹ́ bá mi fi oúnjẹ sílẹ̀ yìí náà náà. ọmọ. kọ̀tù sí mi ní ìjẹ́. má bínú má bínú mọ́. kí ni ìdààmú. all right take care. ó dà fún wa ní ọ̀la. okay. Dókítà ṣá ti bímọ ni. Ẹ o ti bímọ. Kí ló bí? Bouncing baby boy. Ee, ọlọ́run ò ṣe o. Ẹ pẹ̀lẹ́, ẹ bá mi attend sí o. ṣé táìmù tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa wọlé ni ìwọ mo dídí evangelist ìwọ tó yẹ kó máa wò bí àríkọ́ṣe ṣé mo pé school mother ẹ̀ ṣe pè mí tán sìn ni ìwọ tó bá ti di break time òun ò kí ń rí ẹ o kàn máa ń rìn mo bá wọn mu kọ́ mo bá wọn lọ. kò rí bẹ́ẹ̀. báwo ló ṣe rí náà ò dá mi lóhùn báwo ló ṣe rí ṣé òun kọ́kọ́ lọ ti proof fún mi sìn àbí gbà tó ń wọlé ní time ṣé time tọmọlúàbí ń wọlé rè èmi ò bẹ ẹnẹjọ o mi ì bẹ ẹnẹjọ mo ti mọ nǹkan tí màá ṣe fún ẹ nígbà tí n bá lọ sọ ẹ sílé ṣáà mi ò tiẹ̀ wá ní fi ẹ́ sínú town inú oko ni màá lọ sọ ẹ́ sí ẹ̀fọn á jẹ́ dáadáa màá sọ ẹ́ sí boarding school mbẹ̀ orí ẹ̀ á wá pé wàá mọ̀ yìí pé ìwé lèèyàn máa ń fi ọjọ́ àárọ̀ èèyàn kà. mo ń lọ o mi lọ nínú oko mi lọ. o lọ ní ṣàwọn lọ nínú oko ó dà bí ló lóko ni o bí tàkúté ni kájọ máa wò. ọjọ́ náà dì kan lé ṣé o ti gbọ́ ọjọ́ náà dì kan lé ni ṣé mi ló fojú kúkú bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀. madam ẹ jẹ́ dúró kí máa sọ báyìí. ó dé ẹ̀yin ò lè bá yín sọ lórí ìdúró ẹ jókòó sá. jókòó. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀. mo ti understand gbogbo nǹkan tí ẹ ló ṣe lè ẹni wọn ń ṣègbè mọ́tò yìí láìpẹ́. kò tí ju twenty minutes ma. ẹ má wọrí mo máa pe èèyàn kan tó máa ràn yín lọ́wọ́ láti rí mọ́tò yìí ṣùgbọ́n. <clears throat> hello inspector Pius ẹ jọ̀ọ́ yọjú sí mi ní ọ́fíìsì mi okay. yìí pé àwọn ò lè gba mọ́tò lọ́wọ́ òun láìpẹ́ ó dẹ̀ lóun ti complain dex bóyá etí gbọ́ sí mi. ẹ mo rí ìgbà tó ń wọlé ní ìtàmì. ok so àwọn ni wọ́n máa take care gbogbo àwọn yẹn máa wọ̀rẹ́. sorry madam fẹ́ bèrè question kan lọ́wọ́ ara kan ṣé tracker wà ní mọ́tò yẹn. màá tún máa gbọ́ inspector àwọn ọ̀rẹ́ mi ló fi mọ́tò yẹn bomi láṣìí mi ò tí ì sanwó ẹ̀tọ́ ṣé ẹni máa ń ra tracker.

ọ̀pá mi ni lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta ìṣèkẹrin mọ́ ọba ah, ah, ilé ọba jẹ́ ẹ̀ ìdí ọmọ ò lè bàjẹ́ dákú orí iná tí ń jómi lábẹ́ aṣọ ẹni káwá bá ti paná rẹ̀ dákú ọlọ́run ní bá yọrẹ jẹ́ this case dúmi dúmi dúmi o ọlọ́run á yè rè òní dákú yà lọ. ah wo wo wo lè wá nǹkan mi lò lè lò nǹkan mi o bí ẹ bá ṣe torí tàǹkárá ah, ọlọ́mọdé kàǹkárá ìwà kéré ibú bá yàn irọ́ èmi ò mọ́ Ah, ìwọlé mọ̀ yín láàárọ̀ òfò tó tó yùn. ṣé bá ti lágrímẹ́ǹtì ilẹ̀ bàbá ti ṣe tọ́ bàbá láàyè. fún mi lówó náà fún mi lówó náà bí tẹ̀tù wọlé fún mi lówó òun. má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ má ṣe bẹ́ẹ̀ já mú fún ọ jẹ́bí mi bàbá ti wọlé nìsín mú fún ọ. ẹ jẹ́ kí mi gbowó n bá ti gbowó náà ń tẹ̀lé ọ ṣé mo gbowó kí n tó tẹ̀lé ọ lára kọ̀ọ̀kan ni. èlò la pè náà. one thousand five hundred. Ah, gbangba ilé iná gba one thousand iná. ní sùúrù náà mo fẹ́ fún tó bá di lọ́la <laughs> ọ̀gá mi fẹ́ fún mi lówó oúnjẹ àwọn ajá ọ̀la ọ̀la wa ṣe wọ́n kàn ah. balance ẹ̀. Ah, ní <laughs> sùúrù ah, hm, ló ti balẹ̀ ọba jẹ́. ní ọba ò lè bàjẹ́. kò sára mọ́ àti <laughs> gbowó. dákúkọ sí lọ oyè pé mo wèrè bíi tiẹ̀ ni ìgbà kọ́bọ̀ tí mo fi wọlé tó fi ọba ilé ọba jẹ́ ọ̀rẹ́ orí irú eléyìí mú wa bọ́sì tó bàkùtùbàkùtù yìí àsọbọ́dì bá bá ìńjìnì èmi lọ́wọ́ bá tiẹ̀ jẹ́gbà tí ìyá wèrè. wá mọ́lọ. Ah, lérí owó yìí. mọ́lọ ọmọ ìlú lórí lu kọ́ńpáńdẹ́ẹ̀tì mi ó gbéjà mi sá lọ ọlọ́wọ́ bá yọ rẹ gẹ́ ọ̀pọ̀ aláìsẹ̀ káàdì wọ́n ṣe àmàṣe báyìí àbí kó lùwẹ̀ lọ́wọ́ kó fọ́ńtà ìmọ̀ràn mọ́ ìgò lórí ọlọ́wọ́ lórí kò lè pé kí níta àlùkò sì Um, ọ̀gá surveillance wà lórí ilé arákùnrin ó yí the positive result àtà máa wọnú ilé ẹni dàjí àbánulé ni lè rí ọkọ Mr. Ọdẹwálé nínú compound ẹ̀ hmm. wọ́n ti tuntun wọ́n ti tún ọkọ̀ yẹn kù wọ́n ti ha engine number náà ògùn ọ̀ṣẹ̀fẹ̀ tó gbé mí lé ni kò wá ṣe nìkan tí wọ́n bá àwọn ọkọ̀ mẹ́ta míì níbẹ̀ tí wọ́n ti tún kù tí wọ́n ti ha engine number kò lè ṣàlẹ́ bá ọkọ̀ yẹn ṣe débẹ̀ ó ní ẹ̀hún ṣàrà lọ́wọ́ àwọn ọkọ̀ ní akọ ló ta fóun o rà níbi kan wọ́n tà fún ẹ. ó mà ṣe o bá a ṣe ń dẹ́kun àti pa ìwà àbàjẹ́ mọ́ nílùú yìí ẹ ṣáàfẹ́ fún wa ṣe jọ́ nítorí ọlọ́run bó ló ti rí àwọn ọkọ̀ tó rí nínú compound láàárọ̀. ẹ ó máa mi èmi kọ́ ni mo ní ọkọ̀ tó bá ní àbá mi adùbúlẹ̀jà ló máa ń kó sọ́dọ̀ mi pé kí n bá òun tà mo dẹ̀ ti ṣàlàyé fàlàyé pé máa mú ọ débẹ̀ anyway ìyẹn ò kàn mí sórí àmọ̀ràn mi fún ẹni pé kò jẹ́wọ́ ibi tó ti rí àwọn ọkàn yẹn bí bẹ́ẹ̀ kọ́ ìyá màmá jẹ́ o má jẹ́ tí lọ síbẹ̀ yẹn sórí mo fẹ́ mọ ibi tó ti ń ra àwọn mọ́tò yẹn ẹni tó ń bẹ ẹkùn ibi tó ń ta sí àmọ́ tí yóò bá jẹ́wọ́ ẹ̀ fún ẹ mo jẹ́rìí ẹ you can take him back. tó mo rí ṣọ́ọ̀bù kan ní ṣọ́ọ̀bù yẹn ó wá ń wù mí gbà. five hundred tí wọ́n ń dá sí ọ̀dọ̀ yín yẹn ó ti pé six months six months tó wá pé báyìí ń sìn mo fẹ́ fi gba ṣọ́ọ̀bù mi mo wá fẹ́ yá owó. Hmm. nítòótọ́ bí ninety two thousand ṣe wà lọ́dọ̀ tiwa ni one eighty thousand la máa lè yẹ à nínú one eighty thousand yìí a máa mú ten thousand sọ́dọ̀ títí wa one seventy three la máa kó fún ẹ. ẹ wo màá manage ẹ màá manage ẹ̀ tẹ́ bá ti fún mi màá manage ẹ̀. wàá manage one seventy thousand torí ọmọ ayọ ten thousand ní one eighty thousand tó fún ẹ ní ìmọ̀ bó ṣe fẹ́ ṣe o wàá manage ẹ̀ báyìí pé bó ṣe fẹ́ nìyẹn one seventy thousand wàá gba shop wàá rajà sínú ẹ̀ kò sí wàhálà wá sí ọ́fíìsì wa pẹ̀lú two guarantor because wọ́n máa fi form tó bá ti ṣe yẹn kò sí wàhálà nígbà tẹ́ gẹ́gẹ́ bó ṣe fẹ́ nìyẹn kò sí ìyọnu ṣẹ́yí tó bá ti jẹ́ pé lórí guarantor landlord àti ìyàwó wọn wọ́n láìkì mi wọn wọn ò fẹ́ kí anything kó ṣe mí ẹ ṣe gan-an. ìṣú mi jiyàn àbótilẹ́ni tó bá súnmọ́ tura àjiyàn ní gbogbo èkó ni látàdé ní dìde dùmọ̀ táwọn bá jiyàn dìde bó ṣe wà ẹ́ kò wọlé kò gbẹ́rù jáde fún wa jọ. bọ̀dá dàda èso lọ́ọ̀mì mẹ́pùrọ̀ mẹ́sàgídì èso lọ́ọ̀mì bọ̀dá pupa pásítọ̀ pásítọ̀ kọ́ evangelist ni bèrè mẹ́tẹ̀ẹ̀tẹ̀ pásítọ̀. evangelist yé o owó tó gba ní ṣọ́ọ̀ṣì yẹn ni tí wọ́n ní kókó lọ sí báńkì tí time báńkì ti close òun làwa wá gbà ọ́ torí báǹkì títí wa ò kì í close. ó gbọ́ yeye dídé kò lọ gbowó wá fún wa o ṣe àgbo fún mi. àbájẹ́lé. àgbo fún mi. àbájẹ́lé. àbájẹ́lé. bọ́dà ojú ti tutù ah. ìbá mi bìrán èso lọ́ọ̀mì níbo òjò dá. stado. àbájẹ́lé olúlé bọ̀dá mi ẹ wà nínú ilé ní àpò. ẹ ò ẹ ò ẹ ò òjò. ṣé o gbọ́ mi. òjò.

lọ́kọ́ ló wá ṣe olùṣọ́ àgùntàn. mo ti gbẹ́ ọ́ mo ti gbà ọkọ̀ mi lónìí ni wọ́n pa mí ọ̀lẹ́ ìdílé ẹ̀rì ni wọ́n pa mí ẹ̀jẹ̀ wá. o bá ẹ̀gbọ́n mi. ṣé kò sí bá mi ojú yín kọ́ rẹ lọ́wọ́. wo fi ojú tó kọ́ lọ́wọ́ lẹ̀ bàbá dà. ayi wọn ò sínú ilé. ìsọ̀bi tí wọ́n bá wà kó o dá mi. Ah! bàbá lẹ́kọ̀ọ́ tí wọn bá ti fẹ́ fún yàn búrẹ́dì tí wọn mú bọ̀ jẹ bójú wọn ò ṣe pọ́n kankankankankan nu. mo wà ń bì mo dé láti Èkó lánàá. ìfàbí ǹlẹ́. mo ti dé ọ̀dọ̀ yín wọ́n ní bíbá ilẹ̀ wa. ibi la ti ń ṣe fàájì ara wa. wọ́n sáré wá pè mí láàárọ̀ yìí láti ilé àwọn fáṣèyí. fáṣèyí mi. wọ́n ní o lè wọlé wọn. òfò ń ṣẹni tí ò ní nǹkan kí wọ́n gbé. wọ́n ní ọkọ ẹ̀ gbé owó kan wọlé lánàá ìyẹn ni àwọn olè pọ̀ṣù wọnú ilé níbi tó ti wá ń bá wọn ṣàgídí pé òun ò ní gbówó lẹ̀ òun ò gbé owó mọ́ ṣe yìnbọn nìyí. Ah! ọkú olódùmarè o olódùmarè o olódùmarè o. ọkọ ọmọ mi kú. ó kú ó kú ó kú. irú èwo wa lè irú kó èwo wa lè léyìí. nígbà tí adé máa sáré débẹ̀ pé ká tiẹ̀ ṣáájò inú ọ̀gbàrá ìjẹ̀rẹ̀ mo bá hmm. ṣé wàá rí fáṣẹ̀yì ìbọn bá ṣèṣì bà. ṣé ò kú. ẹ kò kú. ibi àwa ti wá ń gbé òun náà lọ ká máa dé ọsibítù báyìí ló bá dákẹ́ lẹ́nu ọ̀nà ọsibítù. o sì gbé òkú ọ ah, ló dákẹ́ ọmọ mi ọmọ mi ọmọ mi fáṣọyì kú fáṣọyì eh, eh, ò gbẹ́dọ̀ kú mo dùn dùn dùn ọmọ mi ò gbẹ́dọ̀ kú ọmọ ọwọ́ ìkú lójú ọwọ́ eh. ọmọ mi irú kú wo nu ìfọṣẹyì fọṣẹyì mi irọ́ ni bó ah. bá ṣe kó kú ẹ lọ bá mi gbọmọ mi wá ìfọṣẹyì mi ò kú ìfọṣẹyì ò kú ẹ lọ gbé wá fún mi ẹ lọ gbé báṣẹ ìwà kò lọ́dọ̀ fún mi. madam gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mo ní kí n tún wá yọjú sí pé ṣe ẹ ti bá mi rí mọ́tò mi ni because mọ́tò tá à ń sọ̀rọ̀ yìí àwọn ọ̀rẹ́ mi ló fi bò láṣìírí in fact kí n má parọ́ fún yín mi ò tí ì san gbèsè tó wà lórí ẹ̀tàn. mr odeyemi mo sọ fún yín mo ní kẹ́ ẹ tí kì í zi a máa bá yín wà nítorí àtòdodo ni àti ìrí mọ́tò yìí àmọ́ ẹ nígbàgbọ́ pé mọ́tò yìí lórí ló máa jẹ́ fún yín oyè yín gbogbo bí tí mo mọ̀ pé àwọn àti rí mọ́tò yìí pátápátá ni mo ti fà wọ́n mọ́dí ẹ ṣe sùúrù. nǹkan tí mò ń tọ́ láti sọ fún ni pé ó yẹ kẹ́ ẹ kọ̀ǹsídà èmi gbèsè wà lórí mọ́tò yìí gan. kò sí ẹni tí àwa ọlọ́pàá ò kì í kọ̀ǹsídà torí pé ìdùnnú gbogbo yín la fẹ́ tó tó bá ti gbé nǹkan wá sí tébù wa ó dìde lọ ká ṣe fún yín kí ni dẹ̀dùn tí mo fẹ́ kẹ́ fọkàn balẹ̀ pé mọ́tò yìí rírí ló máa jẹ́ fún wa kò ń ṣẹ̀yìn nìkan làwa mọ́tò ẹ̀ àwọn mọ́tò tá a wa ó pọ̀ bàjẹ́ ṣe bẹ́ẹ̀ ni wà á máa rí ìmí lágbára ọlọ́run a máa rí ìmí ìmí wọn ti bàjẹ́ but a máa ń fọkàn balẹ̀ pa máa rí ṣáà so ẹ nígbàgbọ́ pé a máa bá yín rí mọ́tò yín. tí mo ti rò pé bí mo ṣe wá bí ìwé ti bá mi kí n kàn máa lọlé kí n máa gbé mọ́tò mi lọ. ọlọ́run àjẹkárí ṣe gbọ́ ìyẹn gan máa bá àwọn ọmọ mi sọ̀rọ̀ gbogbo tó yẹ kó wọn adé pátápátá wọn máa wá sí. ọlọ́run àfún kọ́ ni dábàá kiri ẹ̀ pa àwọn dáhùn tó wà ní fún yín lọ́wọ́. wọ́n ti máa ṣàyẹ̀ kẹ́tì máa ṣàyẹ̀. tilẹ̀ pọ̀ ọkọ lóko. Oya náà oya dà dùbúlẹ̀. Everybody oya dà dùbúlẹ̀. Ṣídì òkè oya dà dùbúlẹ̀. Wọ́n tọ́ mi yàn oya dà dùbúlẹ̀. Oya dà dùbúlẹ̀ oya dà dùbúlẹ̀. Ṣídì ọmọ oya dà dùbúlẹ̀. Wọ́n tọ́ mi yàn oya dà dùbúlẹ̀. Oya dà dùbúlẹ̀ oya dà dùbúlẹ̀. Bébí jẹ́ kí irúgbìn mẹ́ lọ́bọ̀. Wọ́n tọ́ mi yàn jẹ́ kí n kọ́ra mọ́bọ̀. Bébí jẹ́ kí n bì sínú wọ́bọ̀. Wọ́n tọ́ mi yàn jẹ́ kí n lami sọ́bọ̀. Oya kẹ́ẹ́. ní eh, weekend lẹ́ni wọn dẹ̀ kì í tètè wá sí ọ́fíìsì tó má dẹ̀ tún máa wá six lọ máa ń wá wọn dẹ̀ nílò ju three hours lọ but by this time ilé ilẹ̀ ti máa bá wọn. ilé náà máa wá. ok wọ́n nílò àwọn akẹ́kọ̀ọ́ wọn lé. kùtì èyí mi náà àìpẹ́ ìlànà ọlọ́pàá wọlé ní tán àárẹ̀ sí sá ó bí tẹ́ ẹ mọ̀ nǹkan tí mo lè sọ ó kò tẹ́ ok ok máa wá báyìí police station sí sá ok. sáà ṣé kí mi náà tẹ̀lé náà má wọrí mo ti pa àwọn parents ìdààmú so tó bá ti dé ní fún wa bá àwọn police station ṣùgbọ́n kò tẹ́ ẹ má bẹ̀rẹ̀ pé àdáyé náà mọ̀ a kò fẹ́ fóònù wáyé lẹ́nu wò ni ẹjọ́ ẹ má bẹ̀rẹ̀ pa take time yìí. kò sí wàhálà. mo fẹ́ mọ precisely ibi tẹ wà ní ìjẹta ní bí ọwọ́ aago mẹ́ta sí aago mẹ́rin. mo wà lọ́fíìsì mi. ẹ̀ẹ́dẹ̀ sáré jáde kẹ̀dẹ̀ tún padà wá sí ọ́fíìsì. ọ́fíìsì mo wà. throughout jẹta yẹn. yeah. Um, apart from iṣẹ́ medical doctor tí gbogbo wa mọ̀ pé ẹ̀ ń ṣe tẹ̀lé ní hospital àbí ẹni hospital ṣe ní business míì tẹ́ ń ṣe. Hmm, mi ò rí lè ṣiṣẹ́ mi eh, mo máa ń ṣe business lẹ́kọ̀ọ̀kan torí pé mo láwọn ọ̀rẹ́ tí wọ́n ṣe clearing and forwarding àwọn kan dẹ̀ ń talẹ̀ ṣe mọ̀ wọ́n sì ní wá àtàwọn kan gbé lẹ́ẹ̀kan wá àbí wọ́n gbé mọ́tò kan wá mo lè ra kí mi tún ta báyìí sóde màá kàn mí tọrọ kọ́bọ̀ lórí ẹ̀. àwọn obìnrin yìí máa filẹ̀ lọ ní ẹ máa tún tà tó máa gbọ́jà wá ẹ máa tún tà káràkátà ìjẹ́ ẹ táwọn ọ̀rẹ́ ti ń gbé àwọn ọjà tó ń tà fún yín wá àbí ilẹ̀ tó ń tà fún yín ìjẹ́ ẹ mọ tó ti rà á tó fi tún tà fún yín tẹ̀yìn náà tún tà. o ní láti máa ṣe yẹn because gbogbo àwọn ọjà tí wọ́n gbé fún mi àwọn ilẹ̀ tí mò ń tà ni wọ́n ní dẹ̀ new document so kò sí nǹkan mo fi máa ṣe wàhálà fún un Are you sure? Uh, why not? Ije mọ̀ bóyá o lè ní àwọn ọ̀rẹ́ yín. Hmm. Àwọn ọ̀rẹ́ tèmi ni wọn ò lè jalè. Ah, no, no, no. <laughs> Wọn ò lè jalè. Ah, sure. A jẹ́ pé táwọn ọ̀rẹ́ yóò bá fi ń ṣolè, ẹ̀yin ló lè ń gbà Madam. Okay then. Báwo lẹ ṣe lè find kìnìún? tẹ́ bá wo kíní dáadáa ẹ máa rí i pé bọ́dì kò ṣe tèmi wọ́n kàn mú orí yẹn wọ́n gbé sórí bọ́dì yẹn èmi kọ́ èmi kọ́ ah no. tí ó yé yín ó pọ̀ ju tó yé yín lọ nígbà tí ẹ̀ ń ṣe operation lọ́wọ́ ẹni tó rí yín níbi tó lúgọ sí tó gọ sí nígbà tí ẹ̀ àtàwọn members ẹ̀ ń operation lọ́wọ́ ló lo camera phone tó wà lọ́wọ́ ẹ̀ pàtó lọ́ọ̀ fún nílà káyì tó fi snap ṣẹ́yìn ló máa lójú kò sí orí system tó máa wá gbé orí yín sí bọ́ọ̀dì ẹlòmíì àbí àṣà àmúfáwà. officer ẹ má ṣe mistake kan ṣe hàn pé ní modern world tá a wà technology ó ti advance gan bó ṣe wà yìí wọ́n lè gbé lọ sórí system kan design kan wá download ẹ̀ sórí fóònù èmi kọ́ ni mo wà nù picture yìí. so ẹ láwọn ọ̀tá. ìyẹn kọ́ ni mò ń sọ. dókítà dókítà dókítà Dàmọ́lá kó tó máa pè yín jù ní pé ẹ ṣàlàyé fáwa àwọn mélòó ní tẹ̀jọ́ ràn gáàgì yẹn àwọn iṣẹ́ ò lè ti jọ ṣe báwo lọ ṣe ìràwọ̀ tó kù mú kò jù bẹ́ẹ̀ lọ so ẹ̀yin nìkan níjìyà ọ́fíìsà mi ò kì í ṣọlẹ̀ ọ́fíìsà mi ò kì í ṣe olè èmi kọ́ ni mo wà ní picture tẹ́ ẹ̀ ń wò iná èmi kọ́. anyway títí dìgbà tí a máa fi ṣe ìwádìí wa ní tónítóní ẹ lọ ti wọn. madam bọ́ mi ò kì í ṣe olè náà ọ́fíìsà ah, ẹ jẹ́ kí n explain dada èmi kọ́ ni mo wà ní kíní tẹ́ ẹ̀ wò ọ́fíìsà èmi kọ́ náà. ẹ máa ẹ máa ẹ kàn fáwọn ènìyàn dé ìsìn ẹ ti ń tún ti àwọn tó gbóná jù yín lọ tó ń sunkún bíbà yìí gan tí wọ́n sunkún tí ikún yóò mọ tó omi yọ lójú wọn páwọn kọ́ àwọn òjáde rí alita fada pé olùdèdè ni wọ́n so ẹ mú ẹ mú ṣé táwọn àgbà torí ńlá ṣe gbàṣẹ. ìfàṣẹ bóòlù tí mo ń ṣe báyìí. a ní kó gbàṣẹ bórùka lásán lélẹ́yìí ó ti bọ́wọ́ ni bí òrùka àgbéyàwó ló jẹ́ kí ni fi ṣe ni ó dá ṣé ó da kámọ́sì ńlé kí eléré kéékèèké kó mọ gbójúde wa kọjá ni èyàn ń ṣọ̀rẹ́ oníṣọ̀nà kó mọ̀ nàmí àwọ̀ lára ó kàn tí bọ́wọ́ bá tán ọ̀wọ̀ ni yóò mọ̀ jẹ́ fún ọ bọ́ bá ń jù kò lu ẹgbẹ̀rún èèyàn kò ní bà ọ́ bọ́ yìnbọn kò ní ràn ọ́ gbogbo aburú tó bá ń ṣe kò ní dọ́dọ̀ rẹ̀ n ti ń bẹ fún náà nù. bá mi mo máa ń sọ fún yín pé ṣẹ́rí èmi ò ní bìlíìfù ní gbogbo àwọn nǹkan báyìí ẹ̀sìn tèmi ò fààyè gbà ẹ wo jésù mi ó tó mi sìn o. Hmm, òótọ́ ni bẹ́ẹ̀ náà ni àmọ́ ṣódàkírú wa mọ̀ sí nílé kí eléré kéékèèké kó mọ gbójúde wa kọjá kó dáa ṣé àmọ́ ṣọ̀rẹ́ oníṣọ̀nà ká mọ̀ lámì àwọ̀ lára ni nígbà tí irú ìwọ wá jọmọ mi káwọn kan mọ wá dún kòkò mọ́rú rẹ ìdí nìyí fi ní ẹ mọ́ ń lo gbogbo kínní yìí bá a fún ọ lẹ́bu òópó lò bá a ní omu mímu òòpó òfẹ́ bá a pé o síngbẹ́rẹ́ òòpè rárá o tì kí wàá lò wá fẹ́ fi jẹ́ ọmọ ifá ńlá tí ń ba gbogbo òlú là báyìí ẹ̀yin ọmọ mi òrùka nìyí tí bọ́wọ́ rẹ̀ wọ́n rò pé òrùka àgbéyàwó ni kò ṣe nǹkan kan. <laughs> Màmí ẹ fọ́ ni màmí ẹ fọ́ ni ok ẹ ń fún mi ní òrùka so òrùka lásánlásán ló máa protect mi àbí. Ah! táǹpọ̀ wo tẹ́rù sọ fún pé èyí tó fẹ́ fi fọ́nà nìkan ló mú dání ẹ wo bàbá mi èmi ò fẹ́ ẹ ṣáà máa fàdúrà ràn mí lọ́wọ́ ọlọ́run yìí jésù ó ti tó mi sìn ṣó ti yé yín bàbá mi màá ní kókó provisions yín wá lọ́la àti oúnjẹ yín ṣó ti yé yín kẹ̀dẹ̀ lọ sí bank mo ti ní kẹ́ lọ gba atm kẹ́ máa gba sálárì yín ẹ́ so ẹ ní láti máa dúró pé ọmọ kan wá ń bí ọmọ kan wá ń bí ẹ lè lọ fúnra yín ẹ kí n kọ bọ kíní ẹ dẹ gbà. gbogbo ohun tó kalẹ̀ ọ̀hún bó o bá ti gbélé lọ́wọ́ mi wọn ò ní gbà nǹkan kan lọ́wọ́ rẹ̀ mọ́ látòní Màámi, ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Ṣé ó wá dákẹ́ fún mi nsìn kí nǹkan gbá kí n lọ jù sínú ilé ni? It's dirty. Can't you see it? Ṣé orúkọ rẹ̀ nu? Ó dé ó dà bàbá mi ẹ má bínú. Ó dà ẹ má bínú ṣe gbọ́. Ẹ má bínú dára dé. Ṣé ti bọ́ sà? Yàkùbù. Olódùmarè ó fàbúrò ẹ̀ bò. Ẹ àbò Olódùmarè ó mọ̀ ọ́ fẹ́ lórí gbogbo wa. Olódùmarè náà ni gbogbo wa ń ké sí. Ó dà. Ó dà. Báyọ̀ bàbá ríra o èyí ò sì mọ ọṣọ lọ lọ́sàn-án àtòru ní gbogbo ìgbà onírọ́ ni. Oh. ṣeun kí ló dé tó o mọ̀ ń fẹ́ lẹ́yẹ̀ nílẹ̀ tó o mọ̀ mú lọ lójú ẹni ikú ọmọ ṣìkà ọmọ dóró ó wá mú ifá ṣèyí mi lọ lójú mi kí ló dé tó o fi bàbá lẹ̀ tó o mọ̀ mọ́ lọ ikú ṣé ifá ṣèyí ó ti lọ sọ́run àrèmọ́bọ̀ náà nù ọ̀run àpàpàǹdodo bí mo bá mọ̀ pé erin òwò lógún ọdún ni ebi ó yẹ kí n dìrọ̀ mọ́rù erin kí n mọ́ bẹ́rin lọ ni erin ò dágbére fún mi pé òun ò gbó lọ́gbọ̀n oṣù ìfàṣẹ yìí mo sì wí wí wí wí wí wí o fà kékọ́rí mo fọ̀ fọ̀ fọ̀ ó pẹ́nu mi rùn mo pé ifá ṣèkìlọ̀ fún ọ nígbà gbogbo wípé àràgbé láyé àmọ́ dulé ayé gbé ni bá a bá ṣe ilé ayé ní gbé a ṣe ilé ayé ní wà mo ní àgbà kì í fẹ́ kéèyàn dàrún àmọ́ rọ́jú dàgbà ni ọmọ mi náà wá pa bí ẹni padìyẹ yìí. ewé ni òsín ni àbégbò ìfàṣeyí ló dewúrẹ́ jẹlẹ́jẹlẹ́ ó dàgùn tán jẹ́mọ̀jẹ́mọ̀ ó wá da láàmú tí jẹlẹ́bà ògiri. ìfàṣeyí lọ ó lọ Olódùmarè ò lọ àbí kí ní ń pàgbà tá a bá polórí rẹ̀ ń bẹ̀. bó bá jẹ́ tó lódùmọ̀rẹ̀ ní ẹjẹ́ ń gba kí n mọ̀ bá lọ. Ah! Ifáṣèyí ikú tó pa ọ́ ni mo fẹ́ mọ̀ ẹ̀yin ìyá mi òṣòro mọ̀nìgà àtòrí japa àti tìjẹtọ̀ ẹ̀yin olókìkí òru ọ̀gàlàǹtà ọ̀gbẹ̀yìn kò lè bẹ́gìjà wọnú yàrá yèrè èrú oníjà òru afẹ́lẹ́lẹ́ tí ń darí ikú lálólálò mo fẹ́ mọ irú ikú tó pọ̀ mọ́ mi ni ẹ jẹ́ kí n mọ ibi tó ti rú wá. kí ni ìtumọ̀ èyí ọ̀gẹ̀dẹ̀ tó gbọ́mọ lórí ó túmọ̀ sí kí ni. àdìtú lòwe yìí jẹ́ ẹ̀yin afẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹ̀ ẹ dákun ẹ làwọn mi bí bàtà ṣe ké ló tún fẹ́ wọn ò fàdìtú nítorí pé ẹni tí ń tọṣẹ ò gbọ́dọ̀ jọṣẹ ìyàwó ilé ò ní fọwọ́ atabomi lójú ọmọ adẹ́tẹ̀ ò ní fi kọ̀ọ̀kan bàbá rẹ̀ wẹ̀ gbogbo àtìrí ni kẹ́ ẹ wí àlá ò ní bọ̀mọ́ lẹ́rù kó mọ́ lè rọ ẹ jẹun wò ó. mi sí àbí òwe kí náà ń pa fún mi ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ gbé ara rẹ̀ ní fílù mo á gbọ́dọ̀ fọwọ́ ara mi ṣera mi kí n mọ́ kí n tún wo ni ṣé mo gbọ́dọ̀ fọwọ́ ara mi pọmọ mi ni ẹ̀yin gba arúmọlẹ̀ lọ́tọ̀ igba arúmọlẹ̀ ló sì ẹ dòwìwì bòmí ẹ gba tèmi wí ẹ ṣàánú mi ẹjọ́ yé mi kí ló dé. dókítà Tamola according to your statement ẹlẹ́wà lọ́fíìsì mi ní nǹkan bíi three to four o'clock tí ẹ̀rẹ̀ ṣe operation lọ́wọ́ then carry out robbery lọ́wọ́ how is it possible? I keep saying the same thing wọ́n mi ò kì í ṣe mi mi ò jalè irọ́ mi kankan ò jalè rí i'm a medical doctor for goodness sake kí lè tún fẹ́ kí n sọ kí nìkan tẹ́ fẹ́ kí n explain tí mi ò ti explain fún yín. doctor aliba you're strong irọ́ you're strong yes ṣe nǹkan táwa ní ìṣọ̀dọ̀ yìí ni pé ẹ̀yin wo mélòó ní inú gáàngì yìí ibo lẹ ti move out ìyẹn pé hide out yìí àbí base àwọn operations wọlé ti ṣe rí èèyàn mi ò lè ti pa ìlú lè ti gbé so a lè arrest àwọn tó kù so you won't play the music alone. pass kankan mi ò gbébọn mi ò mọbi tí wọ́n ti ń gbébọn mi ò mọ bí wọ́n ṣe ń lòbọn mi ò jalè rí ìran mi ò jalè rí now. definitely you want to face the music alone I can see no problem no problem But sí wọn kan tí ò mọ̀ ẹ́ lẹ́yìn ẹni tó ya picture ẹ̀ ńgbà tí ẹ̀ eh, operate lọ́wọ́ ó ti wá identify inú cell one b yes báwa ṣe ń ṣe tiwa so it's better you talk. kò ṣe èmi ni wà nù picture tẹ̀rí yẹn ẹ èmi ẹ ẹ wọ́n kàn wá bọ́dì yẹn wọ́n design wọ́n wá dórí mi sí ni èmi kọ́ ni mo wà nù ẹ̀. àtàwọn so-called friends tẹ̀jọ́ ń ta mọ́tò fúnra yín tẹ̀ ń talẹ̀ fúnra and you pick one or two of the family. See, let me tell you one thing. <clears throat> Iṣẹ́ ọlọ́pàá kò ń ṣeré ṣeré, I'll ṣeré ń bí. Picture what if you want to go o lè because more bá yín lọ act wọ́n yà ẹ̀ bẹ́ẹ̀ ni. Tí wọ́n sọ pé òṣù àwọn tó no problem. I'm telling you. <laughs> okay. I started to get my lawyer. No problem. ṣe kò ti yà wòlé píkítọ̀ mi ló wà lórí sísítẹ́ẹ̀mù yẹn máa píkítọ̀ ní gangan gbébọn 先北，大礼我。 tèmi wí ẹ lónìí ni mo fẹ́ ẹ mọ́jọ́ ó dọ̀la nítorí ẹ béèrè ewúrẹ́ mo fún yín léwúrẹ́ ẹ béèrè àgùntàn mo fún yín lágùntàn mo ti fi ewúrẹ́ ṣẹbọ ẹ jẹ́ kẹ́bọ mi ó fi hàn mo fọ àgùntàn ṣẹbọ ẹ jẹ́ kẹ́bọ mi ó dà ẹ ẹ jọ ẹ mọ́ dojú tì mí o ọ̀rọ̀ kúnlé ni mo tún wá bá wá lónìí báyìí o mo wá fẹ́ rí kúnlé lónìí ìràwé kì í dájọ́ lẹ̀ sùn lọ ẹ pẹ̀ kí mo kó bàrà mo yá èmi àti kúnlé ẹjẹ́ apàdé lójú afárá lónìí kí odò làjá wa bó bá ṣojú oorun ló wà ẹ jẹ́ kí n rí i bó bá wà lórònà ẹ jẹ́ ó yọjú sí mi lónìí o nítorí pé ọjọ́ tá a bá bẹ́ tàkùn ní takùn kú òní ni mo dá ẹ mọ́jú dọ̀la nítorí ọ̀yẹ̀kú mo ti bá ọmọlẹ̀ kó o mọ̀ ṣe dàmí inú bíbí ẹrú ní pẹ̀rú ẹ̀dọ̀ fòfò wọ̀fà nípa wọ̀fà dífá òfu àti ń bẹ láàrin àwọn ọ̀tá ayé bí kú bá ń ṣẹgbẹ́ mi pàtó lè kú ń yàgbé sí bárùn bá ń ṣe bẹ́ẹ̀ mi ṣe ọ̀dọ̀ọ̀dọ̀ yòókù ń yà mí sí gbogbo àlàwé òde mi pàtó láyé òfò ọ̀bì sí ó yá rí i. ìwọ rèé òǹkà rèé ó ti wá dá báyìí afárá nílé oyin adìyàn táwọn ìrà ọ̀run làlà nílé rẹ lónìí. kúnlé lónìí ni kò gbé àwọ̀ aláwọ̀ tí mo gbé wọ̀ kò gbé lẹ̀ o kò gbé àwọ̀ tìyẹ̀ wọ̀ kò jẹ́ kí gbogbo ayé rí ọ nítorí àwọ̀ títò tó mú wáyé báyìí ní mú padà lọ ẹni dúró ọ bọ́dà wà. kúnlé o ọwọ́ tẹ̀ ọ́ lónìí o ò níbí lọ mọ́ ọjọ́ tí àkérédùgbọ́n bá tẹ̀lé ọjọ́ náà ní ń kànlẹ̀ pa. ńgbà. ẹ mú. ìwé pọ̀nà wẹlẹ̀. ẹ dèé. wà nílẹ̀ bóyá kan ṣe ni wọn. ok ṣá. àbájọ táwọn àgbàlagbà fi ń ké ké ké wípé èrè ni ká ṣe ká mọ́ ṣe ká. bẹ́ẹ̀ mi bá wá mọ̀ pé yóò padà dà lé ọmọ mi lórí èmi á jẹ́ gbé agbára burúkú wọ̀wọ́ mọ̀ ṣe ìfàṣe olùlọ́sọ̀rùn apá. ẹlẹ́yẹ ẹni ti tójú ẹni kú kí ló tún wá kù bẹ́lẹ́yẹ ẹni bá tójú ẹni kú kí wá ló kù tó nítọ̀hún náà ń ṣe nílé ayé kí náà ń ṣe lókè èèpẹ̀ kí náà ń borí ilẹ̀ alàyè ṣètò ẹni tí ó daṣọ àṣírí boni nígbà tó o bá lọ sọ́run tó wá ń tọ́jú rẹ̀ fàyè lẹ̀. Ah. gbogbo wa okay situation wọn ó yá move it. ìgbà tí ó di pé shootout ṣẹlẹ̀ láàrin àwa àtàwọn gang members ẹ̀ ó kọ̀ ṣàyédé ni bó ṣe yíra padà nìyẹn ó bá di Dr. Damola tó wà ní ọ̀dọ̀ wọn bíbá ah, èmi ti hẹ́ẹ̀mẹ̀ mo ní advantage mo gbé ah tani mo tún wọn wájú mi ẹni ẹkọ wà ní sẹ́ẹ̀lì wa náà mo wá tún á dúró ohun kan tó máa ṣẹlẹ̀ ó kọ̀ tó yíra padà ló bá tún di bó ṣe wà àmọ́ ọgbọ̀n nǹkan kan ṣẹlẹ̀ lóòótọ́ ọlọ́ọ̀ṣà fún wa mú àrímú àwọn mẹ́ta náà àwọn gang members ẹ̀ àmọ́ àwọn yẹn bá good gbọ́ mr criminal wọ́n ní wọ́n yí padà òun change oh o fẹ́ sọ fún wa pé òun ṣe ti bílò sanyàrí jọ kí ni ìdí tó fi ń ṣe gbogbo yẹn. sọ̀rọ̀ náà kí ló ṣe é sọ̀rọ̀. ẹ jẹ́ kí n rí dr Damola kí n tó lè sọ ẹni tí to Damola. Kí ló ń ṣe bọ́ọ̀ ẹ̀? Oh, ok, madam, ṣe àpé mo sọ pé dókítà náà máa mọ̀ pa ọ̀gbọ́n ṣẹlẹ̀ nílùú. Ọ́físà. Àwọn olùdókítà Damola tó wà ní ìsẹ̀rí ìwà. Ẹ Kúnlé kí ló ṣẹlẹ̀ kí ló wá ṣe ń bí. ohun tó ṣẹlẹ̀ ni pé ẹni tẹ́ ń wí aláàánú mi ni ó jẹ́ bó ṣe ṣẹlẹ̀ rẹ̀. sọ ma pé gbogbo aṣọ kan náà sá lóhùn bẹ́ẹ̀ àgbẹ̀mọ̀ sọ ti wà nínú ilé ń bẹ̀ a ti parí iṣẹ́ rẹ̀ ó ti parí pátápátá nǹkan kan ló kàn kù tọ́ lọ wá fún mi báyìí ó bá mi wá tòkè tilẹ̀ bí irú ìtòwọ̀ yìí tẹnikẹ́ni tó o bá mọ̀ ṣọgbọ́ òun ló kó wá aṣọ tá à ń wí ó lè jẹ́ tuntun ó lè má jẹ́ tuntun bá a bá ti rí yun àbùṣe bábùṣe àpàrí iṣẹ́ rẹ̀. bàbá àǹkárá àbí. Eh, eh, eh, ọmọ gbòòhùn òkè mọ́jọ́ ń gbọ́. àǹkárá àbí ṣẹ́ẹ̀tì. èyíkéyìí tó bá jẹ́ ń bẹ̀ ni sórí aṣọ tá à ń wí ẹni tá a bá lo aṣọ rẹ̀ òun ni wọ́n mọ̀ rí o ṣó mọ̀ pé owó olówó lè gún ná aṣọ aláṣọ lọ̀gá ń gbàbúra ọ̀gá gbaṣọ ní ìgbaṣọ lọ́hùn làṣọ fi pé gbèjè lára ọ̀gá bí wọ́n bá ti ń rí kàkà kí wọ́n mọ rójú rẹ̀ ojú onítọ̀hún ni wọ́n mọ̀ rí kódà wọn ò ní mọ irú iṣẹ́ tí wọ́n ń ṣe bó ti jẹ́ nu nítorí pé ìyẹ́ mo fẹ́ kọ́ mọ wò wọn ò ní lẹ́yẹ rí tí mo fẹ́ nu àmọ́ ó wà tètè ní o nítorí iṣẹ́ tá a ṣe lẹ̀ bá a bá tètè ráṣọ yìí ó de ká tuntun ṣẹ́ mi ṣe ó sì sanwó mi o. màá rí bàbá màá rí. ẹ mọ́ṣọ̀pọ̀ wọnú ilé mọ́ bá a bá ti bọ́ sí òun kí wọ́n mọ̀ dojú òde lọ́ntì ẹ̀ ó tètè mú wá kíákíá ni gbogbo ohun tá a fi ṣe ti wà ń lẹ̀ ń wọ̀n fẹ́ kó bàjẹ́ mọ̀ gbà sílẹ̀. gbà fúnra o. ẹ ra o. kálẹ̀ fẹ́ rí o. dókítà Dàmọ́lá ló ní kí n ra wọn. wọ́n fún yín appointment. bẹ́ẹ̀ ni sá. clear àbí ìmọ̀ kí wọ́n ní má bínú mò ń prepare nǹkan síbi tí ń kọjú lọ surface ah, èmi rò kó máa wá ń jẹ ta ni ẹ wò ẹ sọ fún ìyá ẹni kó gbé báàgì tí mo di kinní sínú ẹ kó gbé fún yín. èmi rò kó máa wá surface ni mo gbé sínú mọ́tò lọ surface ní jẹta àná kó wà. ẹ má bínú sami ò sí nílé ni. pẹ̀lẹ́. ó ní. ọpẹ́ kò sọ pé a a a a a ọpẹ́ ọpẹ́ jẹbẹ wá àkọ́kọ́ ah, ah. jẹbẹ wá àkọ́kọ́ kò fi wọ mọ́tò. dídé jàre ibo ló lọ wáyé. ọ̀nà títì mo lọ. ẹ jẹ́ gbé e ah, ẹ dọ́nà. ẹ ṣe sá. ọ̀dà àwọn ọ̀rẹ́ mi complain pé kò sóúnjẹ wọn rárá wọn ò lóúnjẹ jẹ. àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n nìkan ló ń ṣiṣẹ́ pẹ̀lú mi nílé àwọn olọ́rẹ́. Ah, <laughs> àwọn assistant security ìdájọ́ sọ yín ni àwọn jẹ́fì àti tomtom ní wọ́n ti tẹ́ gan sí complain ẹgbẹ́ wọn. àárín ìjẹ <laughs> tí wàá ti ń bọ̀ sí. oúnjẹ ti tán pátápátá ni sà. tó ń bá wọn jẹ inú ah, ẹ. alọ́ máa jẹ ẹ̀ ṣàjọ́ ti tán kí bẹ́ẹ̀ <laughs> ẹ̀ bá kọ́kọ́. ní gbàrọ̀ kàtúfàlẹ́ sọ nítorí wọ́n ní adébí ẹ̀yìn má kàn àgbà ọ̀lẹ́ni bá a bá débi iṣẹ́ yìí ṣe là ń ṣe òní náà láàyànjú iṣẹ́ rẹ̀ ó sì gbà lọ ò ní kánjú o àbọ̀ ń kánjú. mi ò kánjú. ẹyin ìyẹn máa burú gan o ládùúrù nǹkan tí arákùnrin ṣe fún ẹ o dẹ̀ ṣerú nǹkan bẹ́ẹ̀ fún un kírímínà gidi ni ẹ wàá dé ìgbádùn ààrẹ ẹ ọ́fíìsà àkọ́kọ́ náà ẹ máa lọ mú babaláwo tó lọ ṣe iṣẹ́ fún òun then a máa fi Dr. Dàmọ́lálẹ̀ on bail títí dìgbà tí a máa fi lọ sí court so ẹ máa lọ sí counter nísìn ẹ máa lọ ṣe statement bẹ́ẹ̀ ṣe mọ ọmọkùnrin nǹkan tó transfer láàrin ẹ méjèèjì bí gbogbo ẹ bá ṣe jẹ́ ṣá ẹ̀kọ́ sílẹ̀ fáwa kẹ̀dẹ̀ máa lọ lé láyọ̀ àtàlàfíà but anytime ẹ má bínú ẹjọ́ àlèkè sí yín. madam sọ fún yín mo ní kò ṣe mí ni mo wà ní píkítọ̀ ẹ̀ ẹ̀mí ẹ̀mí dókítà tí gbogbo ayé mọ̀ á pè mí lólè olè olè. Move it! Ah! Where, where are statement. Ìrọ̀ ẹ̀ máa lọ sí ní Ẹ ṣe gbọ́, ẹ má bẹ̀rù ṣe gbọ́. 妈，你别放心了，我你。 ta ni bàbá náà nínú àwọn tó dúró yìí. kò sí anybody nínú wọn ọmọ bàbá ni. kí ló ṣẹlẹ̀. bàbá ẹ̀ dà. bàbá mi ti kú látàlẹ́ àná ẹ̀wọ̀n àwọn tó ń jókòó yìí àwọn àgbààgbà là ń dúró dè láti palẹ̀ òkú bá mi mọ́ bá mi ti kú. wọ́n mi pè é ẹ̀ńtà wa mú lọ́sọ̀kú ti kú yẹn. kò pọ̀ sí mi bọ́lọ̀ ní bàbá ẹ wà. òkú wọn wà ń yẹ̀wò. ìṣó bẹ́ẹ̀. pé kí n padà sínú ilé yẹn kí n ya píṣọ bàbá tó kú yẹn gẹ́gẹ́ bí evidence tàbájọ́ ọ́fíìsì bẹ́tà wọ́n lọ ṣe yẹn and ẹ̀ láti yín sílẹ̀ o tí a bá kúrò níbí ẹnikẹ́ni nínú yín kò gbọ́dọ̀ sí òkú bàbá o bí bẹ́ẹ̀ kọ́ ẹ fojú ba ilé ẹjọ́. E nǹkan tí wọ́n ń sọ fún yín òye yín ẹni tó dùn yìí ọ̀daràn pọ́nbélé ni nígbà tí ṣìkùn ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní jẹ́ ká mọ̀ pé dádì ẹ̀ ni àbáṣàlẹ̀ àwọn báyìí nípàdé èyí nǹkan tó fíṣà sọ yẹn oníkẹ́ ṣe o wò ó tó dídí ó pọ̀ lágọ̀ wá dáadáa tí wọ́n á kété kún sí ẹni tí yóò sì ní wọ́n á fi tiẹ̀ lẹ́ẹ̀kan sí ẹnikẹ́ni nínú gbogbo yín ẹ gbọ́dọ̀ sí okú bàbá o bí bẹ́ẹ̀ kọ́ lẹ́ẹ̀kan sí ẹ̀rín ò sí lẹ́nu ìbọn ẹ fojú balẹ̀ ẹjọ́. bàbá ìgbọ́. bàbá ń jalè. ṣé yìí ni mọ̀ṣẹ́ tí bá mi ṣe ni bá mi ò jalè babaláwo bá mi. ìwọ ò gbọ́ ohun tó sọ ni wọ́n ní ẹni tó mú wá ọ̀gá ará ọlọ́ṣà pọ́nbélé ni wọ́n ní ẹni tó gbépo lájà ò jalè ìtẹ́ni tó gbà lọ́wọ́ ẹ̀ ògbọ́n tó wí wọ́n ní ẹni bá sì kú bàbá ṣé wọ́n fẹ́ jòkú bá mi ni. náà ṣé ẹ rí lẹ́yìn tí o gba àṣírí ìtútàn tí àwọn èèyàn wá mọ̀ wípé kì í ṣe èmi ni mò ń jalè torí pé wọ́n gbé àwọ̀ mi wọ̀ ni ah, ìbànújẹ́ ńlá ló jẹ́ fún mi tí mo bá dá jókòó ẹ̀ máa dẹ̀ máa sun ẹkún màá máa wá ẹkún mo pé èmi èmi odidi dókítà tí gbogbo ayé mọ̀ làwọn èèyàn fi ẹ̀sùn olè kàn ah, ẹ wàá fà tí mo bá rìn tí mo rìn sósì anywhere tí mo bá lọ àmà ní dókítà olè doctor olè doctor olè mo ṣe wá decide pé ok kí n wá bá yín wípé kẹ́ ẹ jọ nítorí ọlọ́run kẹ́ ẹ bá mi bí ọlọ́run kọ́lọ́run ọba ó jọ gbogbo àwọn nǹkan ìtìjú báyìí tó bá kù lẹ́yìn kó bá mú kúrò gbogbo ibi báyìí kó bá ń dáwọ́ ìdúró kù jọ. tó dókítà tó ẹ rí síwájú kó tó di pé gbogbo àlàyé tẹ́ ṣe wọn gbogbo ẹ̀ pátá ló yé mi kódà bẹ́ẹ̀ ti ń wọlé bọ̀ báyìí ní gbogbo ẹ̀ ń ti rí nínú ìsípayá torí àsìkò ìgbà kan tẹ wá tèmi ti bẹ̀rẹ̀ alúà ni mo ti rí ìsìpayà wọn ẹ rí ọ̀rọ̀ yín ọlọ́run ní alẹ́jàsá olè ìsán ìlàlẹ̀ ìsán ó ní dáadáa ní máa fi san dáadáa fẹ́ni tó bá ṣe dáadáa àmọ́ aburú yìí máa fi sẹ̀san aburú fẹ́ni tó bá ṣaburú ń wá mú mi rántí ìtàn ànábì kan ànábì wa sallallahu alaihi wa sallam pẹ̀lú àwọn sàábẹ̀ rẹ̀ wọ́n ń tẹ̀lé ànábì wa títí wọ́n wá ń tọrọ nǹkan lọ́wọ́ ọlọ́run wọ́n wá bẹ̀ lọ́run títí àdúrà gbà ẹnì kíní ṣe ẹnì kejì ṣe ẹnì kẹta ṣe títí wọ́n wá pera wọn jọ ǹjẹ́ àní lọ wá bá ànábì wa Muhammad ká ṣàlàyé ọ̀rọ̀ yìí fún wọ́n bá dọ̀dọ̀ ànábì Muhammad wọ́n kó wọn rò tó èrè ànábì èrè aláwa bá o ìmọ̀tárì rèé o àṣàdúà àṣàdúà àṣàdúà kò ǹjẹ́ ọ̀wá ní bá a ní ìbẹ̀ lọ́hùn fún ọlọ́hùn kọ́ bá wa bẹ lọ́hùn ń ta bá ṣe fọ́lọ́hùn kọ́lọ́hùn kó ṣàánú wa kó gbàdúrà wa ànábì ní ọ̀dà náà ẹ mọ́ ọ lọ ń ṣe àdúrà ànábì náà ṣe àdúrà títítítí àdúrà gbà ah, ah. ànábì wa wò pé èé ti rí tó ọlọ́hùn ó wá fi hàn mí èmi ni àwọn sàábẹ̀ mi ṣe tó sì jẹ́ pé tiwọ ọlọ́hùn náà ni wọ́n ń ṣe ó sì bá mi gbàdúrà wọn ọlọ́hùn wá fún ànábì lè sí pé so rí gbogbo àwọn sàábẹ̀ rẹ tó ń rí wọn ń lè gbàdúrà wọn nítorí pé gbogbo ohun tí wọ́n ń ṣe pátápátá èmi ọlọ́run ló hàn sí ẹni tí ń bá gbàdúrà rẹ̀ àbẹ́ni tó bá tọrọ nǹkan tí ń ṣe fún èmi ọlọ́run ni mo mọ̀ sí nítorí náà o ò fẹ́ kọ bẹ̀mí fún ẹnìkankan má bẹ̀bẹ̀ fẹ́ nìkankan nítorí èmi ọlọ́run ló yé èmi mo mọ̀ sí àbí sẹ́ni tí èmi ọlọ́run fọ́ lójú àbí ẹni tí èmi ọlọ́run dílé sí àbí ẹni tí èmi ọlọ́run tó yà lárọ ìjẹ́ èrè ànábì ó lè bẹ̀bẹ̀ wọn ó lè ṣìpẹ̀ wọn fún mi ní pé kí n là wọ́n lójú àbí kí n la etí ẹni tó di torí tí n bá gbàdúrà ẹni tí ń yà lárọ ní pé kó dìde ńlẹ̀ tádùá rẹ̀ bá gbà tó bá ṣe sábàbí aburú ó ṣeé ṣe kó ṣe sábàbí aburú àmọ́ nítorí sábàbí kan lèmi ọlọ́run lẹ́ni mi ò ṣe bẹ̀mí tí ń ní gbàdúrà rẹ̀ oníkálukú ló ní kọ̀kọ̀ ohun tó ṣe fẹ́mi ọlọ́run ẹni tí ń bá ti gbàdúrà rẹ̀ tó bá tásìkò tí ń gbàdúrà rẹ̀ ń gbàdúrà rẹ̀ ẹ wá rí dókítọ̀ ń wà padà sórí ọ̀rọ̀ yín ó ní ohun kọ̀kọ̀ kan tẹ ti ṣe pamọ́ pàápàá àmọ́ ohun tẹ ṣe yìí ó dàbí kí ohun tó ṣe pé wọn wọ́ mi ò tó àfi gàngànfà òun ló wá fi jẹ́ pé kọ́lọ́hún wá fi lè ṣe àdánwò kékeré fún yín tí ó fi di pé ẹnìkan ń gbé àwọ̀ yín wọ̀ ń kí ń parọ́ mọ́ yín ń purọ́ mọ́ ni ń tọ́ fàánù mo sì fẹ́ kẹ́ ronú sí dáadáa. afa ah, ah, ah, kó má jẹ́ pé. Eh. tó láyé sì ti yọnu sí ẹ àṣẹ. torí wa oògùn abẹnugọ̀ngọ̀ kí n mọ̀ pé oògùn abẹnugọ̀ngọ̀ ìwé ọ̀jẹ̀ fún àṣẹ àwọn kọ́lá yóò jẹ jẹ àṣẹ àṣẹ <clears throat> n tó kù báyìí tó sọ torí mo ti mo gbé lọ́wọ́ yìí ó ní nǹkan kan pàtàkì tó yìkù tó ṣe sí o àkọ́kọ́ ń bẹ̀ bó ti ṣe wà yìí ọwọ́ ọmọ kékeré ò gbọ́dọ̀ kàn ọwọ́ obìnrin ò sì gbọ́dọ̀ kàn lẹ́yìn náà kò gbọ́dọ̀ jábọ́ sílẹ̀ ẹlẹ̀ èèwọ̀ rẹ̀ nù. ọwọ́ ọmọdé ó mọ̀ kàn kí tobìnrin ó mọ̀ kàn kó mọ̀ jábọ́ sílẹ̀. èwe ó sì jẹ fún un àdúrà rẹ̀ ó gbà. lẹ́yìn eléyìí ó tọ́jú kínní fúngbà díẹ̀ ìdí rẹ̀ ni pé ó wà aláboyún tí wọ́n fúnra rẹ̀ bá gbẹ̀bí fún tó bá bí ọmọ ọkùnrin ẹ̀jẹ̀ ẹgbẹ̀bíhùn ó fi pa á lára yíká èmi ó tún tọ́jú ẹ̀ níbo bá tún gbẹ̀bí fáláboyún míì tó bá bí ọmọ obìnrin ó tún mú ẹ̀jẹ̀ ẹgbẹ̀bí tiẹ̀ náà ó fi pa á lára bó bá fẹ̀jẹ̀ méjèèjì mu pa á lára tán ló tó wá gbé kọ́. wá jẹ́ ẹ̀jẹ̀ takọtabo. ó jẹ́ takọtabo ó jẹ́ takọtabo nílé ayé iṣẹ́ ti pé síbẹ̀ àmọ́ èyí tí ń wúlẹ̀ kan tó kò gbọdọ̀ kanlẹ̀ bẹ́ẹ̀ ni o ẹnu ọ̀nà ọsibítù rẹ ló gbé e kọ́ sí ìbá àjẹyà rẹ yọ kan so ló yìí ń lò. ìyẹn ọ́fíìsì mi. ipò gbé e kọ́ síbẹ̀ kọ́ má kanlẹ̀ o lè mú kàlẹ́ndà o fi bù mọ́bẹ̀ àbí kọ́ ọ̀kan àpótí rébété kó o fi dé mọ́gìrì. mo lè gbé aago pàápàá kí n ṣe. rí ẹ pé káyé má máa rìn jù mọ́. sórí bá ọba ti gbé e kọ́ síbẹ̀ ọgbọ́ bí àwọn àgbàlagbà ti wí ni wọ́n ní ẹsẹ̀ gìrìgìrì nílé àńdòfẹ́ wọ́n máa dàgìrì wọlé wọ́n máa dàgìrì jáde ó sì máa fi ọwọ́ ka owó. ṣe àṣẹ ni mo fún. o ọ̀dọ̀wẹ́ o. ibi ìmọ̀ gbogbo tí ò dáa ni. kódà tí ẹ bá ṣọ́ra ìjìyà míì tún ń bọ̀ báyìí kódà òun rèé nípàkọ́ yín rí ìpàkọ́ mi. bẹ́ẹ̀ni ẹ ń láti ṣàtúnṣe kíákíá ní mọ́sá tẹ́ ẹ bá wá jẹ́wọ́ fún mi sọ̀rọ̀ mi yé yín sìn á wà bẹ́lọ̀ fún yín á ní bẹ́lọ̀ tí ó pọ̀ fún yín ẹ sì sí ọ̀pọ̀lọpọ̀ sàrà ńlọ tán. ẹ ẹ àfà tí mo bá ti ṣe sàrà tí mo ṣàdúrà. èyí tó bẹ wà bẹ́ẹ̀ kì í yọ kúrò kó má sí ẹ fẹlọ ilé yọ kó bẹ́ẹ̀ ń tẹ sí mu nǹkan tẹ sí mu fẹlọ ilé yọ kó bẹ́ẹ̀ kò dé láti láì kó ọlọ́run a wá ṣàánú mi ah, àìgbọ́rọ̀ òun ló sún mi débi tí mo wà yìí o àwí ìgbọ́ àfọ̀gbà òun ló mú rògbé mi báyìí ọlọ́run a wá ràn mí lọ́wọ́ nítorí ẹ̀yẹ kọ̀nàkọ̀nà six thousand naira. sáré láàárọ̀ máa kún ẹ lára sáré lọ jamọ́lẹ̀ pápápá àlẹ́ gba pẹ́pẹ́ ọ̀sàkù òṣè máa kún ẹ lára máa kún ẹ lára òṣè ó dá o. two minutes ni sà. báà ló jẹ́ two minutes. ṣé twenty naira ló wá fẹ́ láàmì sí i sà mi ò gbọ́dọ̀ purọ́ fún yín ni. mi ò ọ̀rọ̀ mélòó mo tí ì sọ náà tẹ́ wọ́n máa sáré máa pé two minutes fún mi. ok ẹ̀yin náà ẹ wò. ẹjọ́ tó ọlẹ́ máa gbé báyìí kí ni mo rí ẹ fún mi fún kẹ́kẹ́ nǹkan tó mo. ṣé twenty naira ló máa láàmì ni ẹ mú forty naira wá. ẹ ṣe. kúnlé kúnlé. ọmọ ọba. kúnlé kúnlé. ọmọ ọba. alfa. báwo ni. ṣáájú wálé ni. àdúpẹ́ fọlọ́run. kúnlé owó ti dé fún wa. Hmm? ṣó yẹ tó ń wo yìí mi kàn ń lọ láàárọ̀ yìí jíjí mi kàn jí pé ah, èèyàn jí o mi kàn ń lọ tí bá sọ mi kàn bá ẹyẹ yìí lórí àkìtàn kan lọ́dọ̀ wa mi jẹ wash mi ṣáàdù mi pé ta ló lẹ ẹyẹ yìí ta ló ní ó ti jẹ wọn pè mí rẹ anybody wọn pè wọ kẹ́kẹ́ mi gbẹ̀yẹ yìí jáde máa gbẹ̀yẹ yìí lọ́lé so bí ẹ ṣe ń lọ́lé mi ní kí n wọlé báyìí ni bàbá àgbàlagbà tó wà lọ́dọ̀ wa so bàbá yẹn kàn já mi pa ah, ìwọ ọmọdé bó ló ti rẹ́yẹ yìí èmi kàn sọ wá máa gbà bàbá ń mú lẹ́yẹ yìí o báyìí ni à ah, ṣé òun mẹ́rin tó gbé Ah, èmi ní bàbá mi ò mọ̀ bàbá kò já mi pa kọ́nàkọ́nà lẹ́yẹ yìí ń jẹ èyí ti ń gbé kọ́nàkọ́nà bàbá yẹn kò jó mi pa ẹyẹ yìí tó bá lè ta fún àwọn oníṣègùn aláìtàlà ìsúnmọ́bìlà èyàn nígbà lẹ́sẹ̀ àwọn one fifty thousand ọ̀ tó bá jù lọ sọ́dọ̀ àwọn ìyá alágbo àwọn ìyá alágbo yẹn tó máa kí agbo fún yàn wọ́n ní wàláìtàlà bí bàbá yẹn ṣe sọ ó ní wọ́n ní rà lẹ́sẹ̀ one twenty thousand wo bí má sọ̀rọ̀ jù sórí gbogbo ọ̀rọ̀ tó ń sọ látẹ̀ nǹkan mo ṣe ẹ̀ ní interest sí ni kíjẹ́ ló fà ọlá pé o ti dárúkọ owó bóyá wà yín sìn one fifty thousand àwa máa try yín sí a máa try láti ṣe bonanza bonanza ta máa ṣe ní pé fifty k la máa tà tá a bá ti tà lẹ́sẹ̀kẹsẹ̀ ilé ijó yá àbí báwo. ọmọ ìyá mi náà ni ẹ kàṣà ti tẹ ẹ káàyè tí o ṣayé ní club ni mo fi dà. ok o mọ ohun tó máa ṣẹlẹ̀ báyìí sí jẹ́ kí n kó fóònù mi àti báàgì mi wọlé fún mi ní two minutes àwọn àtàwọn ojú àmọ̀dé ni ọlọ́run. kúnlé o ti ń pẹ́. ẹ ká sọ̀rọ̀. ẹ ǹlẹ́ ọmọ mi kí lẹ fẹ́. ẹ mọ tó ṣẹlẹ̀ wá èèyàn kan ló já wa wọn ní kò sẹ ẹtẹ kì í rà bọ ní báyìí ẹyẹ ìyá fẹ́ tà ni. ẹ fẹ́ tà ẹ gbé wa. ògúgúlù sọ ló gbà yẹn ọ̀kọ̀nà anamọ yẹn ajé olókun sàn ní adé owó burúkú ní bóyá wa ẹyẹ ńlá. Ah! ẹ fẹ́ ta ẹyẹ yìí. bẹ́ẹ̀ ni ṣé àmọ́ orúkọ tó ń jẹ́. kọ́nàkọ́nà ni mà. ẹyẹ kọ́nàkọ́nà níbo lẹ ti rí. ẹyẹ bàbá mi ni. àti wọ́n ti ń sin tipẹ́ ìgbà tí bàbá mi jẹ́ ti kú èmi ò lè máa sin ẹyẹ mo ṣe ní kí n sọ́lẹ̀ kó dowó lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ bá mi kà jáde. bẹ́ẹ̀ ni mà. ṣé babaláwo ni bàbá ẹ̀ kó tó kù. mùsùlùmí gidi ni bàbá tèmi. ó mà ṣe ẹ̀yin ọmọ mi ẹ fẹ́ tẹ ẹyẹ kànnàkànnà kò yé yín màá ṣàlàyé fún un ṣé ẹ rí ẹyẹ tẹ̀ ń wò yìí ẹyẹ àgbà ni ẹni tó bá sì fẹ́ tà á kó jẹ́ babaláwo tàbí oníṣègùn tó gbowó ìmọ̀ràn kan mo wá fẹ́ fún yín tí ò yé yín ẹ má tẹ ẹyẹ kànnàkànnà torí ẹni tó bá tẹ ẹyẹ kànnàkànnà yóò jalè kú ni o ẹ má ta o ẹ gbà kẹ máa lọ. àárín ìjọ mi máa. ẹyẹ kànnàkànnà abojú rogodo bẹ́ẹ̀yàn bá o lè ní ojú àpò tèè kò tiẹ̀ wá sí táwọn ọmọ yóò lè ta tán ètí ò góòlù á gbé ẹyẹ wa á gbóríṣiríṣi abàmì àbàmì wa ilé ayé mọ̀ wá dojú rú o ọlọ́run kó ṣàánú wa. ti bá sọ fún mi pé àtẹnukàn ẹ̀rọ tí yàrá ẹ bá sọ òun ni mò ń rò ni pé wọ́n ní ká má ta ẹyẹ yìí wọ́n ní tá bá ta ẹyẹ yìí wọ́n lẹ́nu ó máa jalè. o ja ni sórí bèmi ṣe wà yìí ọmọ àjálè mi ọgànbọjẹ ni wọ́n ń gbé ó máa gọ̀kú ni bó ṣe wà yìí sórí ẹyẹ tí wọ́n ń wò yẹn à sọ̀wédowó ni pé wà yìí tèmi bá gbé dọ́dọ̀ àwọn tèmi nígboro owó ni ọlọ́run. kúnlẹ̀ ìgbọràn ó sàn ju ẹbọ rú lọ ìyá yìí ẹni tó bá ta ẹyẹ yìí wọ́n ní ẹni ló máa fẹ́ wọ́n gbẹ̀yìn ayé ẹni so bẹ́mi dẹ̀ ṣe wà yìí èmi ò rẹ́dí àti fẹ́wọ́ kẹ́yìn ayé mi. wo bí bẹ́mi gbẹ́yẹ. àní bá mi kúnlé àní òfin sílẹ̀ fi sórí lẹ̀ sórí pé ìwà ìtì bá ti sọ́dọ̀ owó kí má dàbí aláìda mi ò ní fún ẹ sísì ń bẹ́ o gbogbo èèyàn ẹgbọ́n mi ò ní fún ẹ o ìyá yìí kìlọ̀ fún ẹ o tó bá dínkù bẹ̀rẹ̀ sí jalè sáwọn ò ní mọ̀ bọ̀ ọ́ sọ fún ẹ àbọ̀rẹ̀ là ń sọ fún ọmọlúàbí tó bá dénà àdòdìdì òkúnlé èmi sọ tèmi fún ẹ o rẹ náà má wọ̀ ẹ́ ó dìgbére débi yìí lánàá yín náà. mo lọ pàdé ni àná ní pàdé wa. màámi mo fẹ́ sọ kínní ìdòwò ni mo fẹ́ tà. eléyìí. kọ́nàkọ́nà. <laughs> ìwọ lọ́yẹ̀ sẹ́ mọ sọ fún mi pé kánàkánà leléyìí ọmọdé òun oògùn ń pè lẹ́fọ̀ kí wàá ló fẹ́ fi ṣe gan-an torí kò yé mi. mo fẹ́ tà ní sí. ó tẹ yẹ kánàkánà hmm. wo jẹ́ kí n sọ nǹkan fún ọ sórí kínní ẹyẹ àwọn ayé ni o ẹnikẹ́ni tó bá gbìyànjú láti ta ẹyẹ kanakana yóò jalè kú dọjọ́ ayé ẹni ọ̀tọ̀ ni kéèyàn jẹ́ ọ̀fọ́n ọ̀tọ̀ lólógbò ọ̀tọ̀ ni mùsù ṣùgbọ́n eléyìí ó lè ó lè gidi tí ọmọ gbébọn ìtẹ̀mí sọ ni pé kọ́ ọmọ ta. màámi ohun tó ṣẹlẹ̀ ni pé mi nídìí owó mo fẹ́ ta mo nídìí owó. kò burú tó o bá wá sọ pé ọ̀tà èló lọ́lọ́ fẹ́ ta. màámi ẹ fún mi ní fifty k. wàásù wàásù èló ní jẹ́ wàásù. fifty thousand ló ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> ọmọ ipa mi lẹ́rìn omú mi bóyí mo bó síkẹ́ sórí ìtàwọn ọlọ́dẹ gan táwọn wá tà fún wa tó ṣe pórí ẹyin ni wọ́n máa ń ba ọmọ iye tá a máa ń rà ni seven thousand la máa ń rà. ó dà màmí èló lè máa rà lọ́wọ́ mi. ìtọ́sẹ̀lẹ̀ ni pé jẹ́ fún six thousand. ok n tẹ́ ń try láti sọ sí i pé six thousand lẹ fẹ́ san. nígbà náà six thousand ní san. ṣé owó yẹn wà ní tòsí báyìí. nígbà wọn ọba ìṣàgógó nù kínní. ó yá ó yá màmí ẹ má jò pẹ́ ẹ má jò pẹ́ ẹ má jò tútù òun là ẹ gbé ilé ijó yá á ilé ijó yá. ẹ̀ẹ́dì ojú ẹ̀ bóyá ń dán bóyá ń dán mọ̀nàmọ́ná. òun náà mò ń wò yìí ní sùúrù wọn kò gíragíra bá mi. ń bọ̀ ọ́ ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà six thousand rẹ o. màámi wo ẹ ṣeun ẹyin gangan lẹ́ràn mi lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín dá o. Ah! ọmọdé ò mọ ògùn ń pè lẹ́kọ̀ọ́ kò sí nǹkan kàn nígbà àti ẹni. ìwọ ọlọ́run máa wá ṣàánú mi orí ìyá mi orí bàbá mi máa wá yọ mí níbi tí mo wà ìwọ ọlọ́run máa ràn mí lọ́wọ́ wá ṣàánú mi nítorí ọlọ́run ọlọ́run ṣàánú mi dáríjì mi gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ tí mo lè ṣe wá dáríjì mi ọlọ́run mo dẹjà láyé mi pé kò sí ohun tó lè ṣe mí ẹjà tí mo dá báyìí òun ló sún mi débi tí mo wà yìí wọ̀ lọ́hùn máa wá ràn mí lọ́wọ́. thank you